وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فهم الله أبا الله أبا تي أسوأ مكوكان و وي فوكتا واكو يريد أن أهل السنة والجماعة الله أبا إني أبا تي أدوك àjẹ́rìí pé ọlọ́run bá ọba ọ̀kan ṣoṣo ní ọba tí kò sọ kájà nǹkan kan ní ìpapọ̀ pẹ̀lú ẹ̀ ọba tí kò sọ káfíń nǹkan kan ní ìdọ́gba pẹ̀lú ẹ̀ ọba tí kò sọ kí á fi nǹkan kan ṣe orogún pẹ̀lú ọlọ́run ọba yìí ni. nínú àwọn iṣẹ́ tí ọlọ́run bá àlékẹ́lá ń ṣe ọlọ́run bá yìí kò tọ́ láti da orogún papọ̀ pẹ̀lú ẹ̀ nínú àwọn iṣẹ́ wọ̀nyí kò tọ́ láti wá aláfijọ́ fún ọlọ́run bá nínú àwọn iṣẹ́ wọ̀nyí bákan náà nínú àwọn ìròyìn àtàwọn orúkọ rẹ̀ kò tọ́ láti wá aláfijọ́ fún ọlọ́run bá nínú àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà nínú àwọn iṣẹ́ ìjọsìn eléyìí tí ọlọ́run bá àlékẹ́lá gbé fún ọlọ́wọ́ ọba lórí àwọn tẹ́wọ̀n yìí náà. bákan náà ajẹ́rìí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́wọ́ ọba ní òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní. atọ́ra lépè kí ọlọ́wọ́ ọba àánú ọlọ́wọ́ ọba àtọ́ra jẹ́njẹ́ tán ọlọ́wọ́ ọba fún aṣáájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wa sallam títí di ọjọ́ gbẹdẹ àkẹyàmù àti gbogbo àwọn ọmọ ya káàkiri gbogbo ààyè tí ọlọ́run bá ní kí n kálukú wa kí á wà báyìí tá a ti ń láǹfààní àti máa gbọ́ra wa àkíwa ní ọkùnrin àkíwa lóbìnrin àkíwa ní ọmọdé àkíwa lágbà àtúwà ní onílé àti àlejò pẹ̀lú kíkí islam eléyìí tó bá gbogbo àsìkò mu wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. eléyìí ni ìjókòó wa eléyìí tí a fi máa ń ṣe àlàyé manhaju ahli sunnati wal jama'a ìlànà ahli sunnati wal jama'a òun náà ni àwọn nǹkan tí a máa ń sàlàyé wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ní ààyè yìí ìlànà al-sunnah wal jama'ah ní ìbámu sí bí àwọn a'immatul huda ní ìbámu sí bí wọ́n ṣe gbé e dání ní ìbámu sí bí àwọn àìmọ̀ yìí bí wọ́n ṣe pèpè sí òun náà ni nǹkan tí a máa ń gbìyànjú àti ṣàlàyé ní àsìkò yìí ní ààyè yìí ní àwọn ọjọ́ wọ̀nyí eléyìí ti ṣe ọjọ́ al-arbi'a ọ̀rọ̀ ọjọ́ àtúnlásá wal-arbi'a. àlàyé tá n bá lọ nípa manhajú al-sunnah jamaa òun náà ní nǹkan tó ní ìbátan pẹ̀lú. المظاهرات nǹkan tó ní ìbátan pẹ̀lú ìmọ̀ ṣe ìwọ́de láti fi tako àwọn aláṣẹ lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe ilé tí kò dùn mọ́ wa tí a rí tí a rí wípé àbòsí ńláńlá ni ilé báyìí jẹ́ nǹkan yìí kí ni ìlànà ahlus sunnati wal jama'a lórí àlámọ̀rí yìí kí ni manhaju ahlus sunnati wal jama'a nípa al-muzaharat nípa ká máa ṣe ìwọ́de ká máa ṣe protest ká máa ṣe demonstration kí ni ìlànà ahlus sunnati wal jama'a lórí àlámọ̀rí yìí. pẹ̀lú pé tí a bá wo àwùjọ wa ẹ̀ẹ́dì wípé ìlànà yìí ni ìlànà tí àwọn Yahud àti Nasara ìlànà tí wọ́n gbé kalẹ̀ rí tí wọ́n sì pèpè sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ takò aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ àbáfẹ́ takò aburú tí àwọn olórí ń ṣe kó máa ṣe ìwọ́de láti fi lè takò wọ́n dẹ̀ ṣe sínú òfin wọn òfin ìlànà ìṣe ìjọba wọn ìlànà òṣèlú wọn tí wọ́n ń gbé káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń fọ́n káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń tà káàkiri gbogbo àgbáyé nínú àwọn òfin tó wà nínú ìlànà ìṣèjọba yìí òun ni al-muzaharat protest wọ́n jẹ́ kó yé àwọn èèyàn wípé nínú òfin yìí òfin yìí fàyè gbà kí ẹ máa jáde láti lè tako àwọn olórí eléyìí báyìí rèé gbogbo ẹnikẹ́ni tó bá mọ ìtàn àti ète àwọn ọ̀tá Islam yóò mọ̀ yí pé wọ́n mọ̀ máa gbé nǹkan yìí kalẹ̀ láti fi kanta Islam ni torí pé wọ́n sọ́dí Islam wọ́n rí wípé Islam ni kò fààyè gba kí àwọn ọmọlẹ́yìn kan máa gbó olórí ní ẹnu tẹ́ bá wo ìṣèjọba àwọn kòfàr àwọn kèfèrí ẹ̀rí pé ìṣèjọba wọn ni pé ẹ máa lo àsìkò kan ẹ ma kú ọmọ ẹlòmí ọmọdé bẹ́ẹ̀ ni. àwọn gbà yí pé ká yan olórí kan kọ́mọ wá bá ìjọba yẹn lọ ó ṣe dáadáa kò ṣe dáadáa o tí tí ó fi kú síbẹ̀ wọ́n gbà yí pé ìyàn jẹ ni. wọ́n gbà yí pé lè báyìí ìyàn àwọn èèyàn jẹ ni. tó ìsìláàmù ó ń dé àwọn èèyàn mọ́lẹ̀ nìyẹn. tó ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní àsìkò tó wọ́n máa kẹlòmíì náà tó bọ́ síbẹ̀ kọ́mọ wá dìgbò bẹ́ẹ̀ láì fi tẹ̀sí ṣe láì fi ṣe nǹkan kan ṣe mo rò pé ẹ̀ ń gẹ́ẹ̀tì pọ́ǹtì yẹn ó pàtàkì gan torí pé alḥukmu ala shay'in far'un an tasawwuri alḥukmu ala shay'in far'un an tasawwuri téèyàn bá fẹ́ ṣe ìdájọ́ lórí nǹkan kan ó gbọ́dọ̀ gbàgbọ́ yé kí ni nǹkan tó fẹ́ ṣe ìdájọ́ lé lórí yẹn ó gbọ́dọ̀ gbàgbọ́ yé kí ni yẹn kó tó lè má ìdájọ́ tí ó gbélé nǹkan yẹn lórí. nam ìgbàgbọ́ yé kéèyàn wòye kéèyàn máa ti ń ṣẹlẹ̀ dáadáa òun gan nínú àwọn nǹkan tí ó máa ń lọ́wọ́ láti mọrú ìdájọ́ wo ni ìyẹn fẹ́ fún nǹkan yìí tí òfin ní fún ní ìdájọ́ tí kò yẹ kéèyàn gbélé lórí tó ìṣèjọba tí àwọn kò fẹ́ tí wọ́n gbé wá ìṣèjọba yìí rèé wọ́n gbé wá ní nǹkan tí ó lòdì sí ìlànà Islam ni wọ́n dẹ̀ gbé wá láti wá tako ìlànà tí Islam fi ń ṣèjọba ni wọ́n rí ìlànà tí Islam fi ń ṣèjọba gẹ́gẹ́ bí ìlànà ìyànjẹ gẹ́gẹ́ bí ìlànà àbòsí pé kí àwọn olórí máa ń ya àwọn ọmọlẹ́yìn jẹ kán sì má lè takò ní gbangba kán má lè yarí kò ní báyìí sì irú ìdí àwọn èèyàn mọ́lẹ̀ wò lélẹ́yìí so ń torí ẹ̀ náà fi ṣe òfin almuzaharat pé nínú ìlànà ìjọba tí àwa gbé wá o ọmọlẹ́yìn láǹfààní àti ṣe kínni àti sọ wípé ìjọba intẹ́ǹtì ò tẹ́wa lọ́rùn ní gbangba kí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ṣèwọ́de káàkiri ẹ́ wọ́n láwọn ń kì í yìí àwọn fi ń chẹ́kì àwọn fi ń pe àwọn olórí sákìyèsí ni tí wọ́n bá ti ń tí òjò mọ́ wa òfin wa tá a gbé wá yìí ó fún àwọn ọmọ ìlú lágbára débi wípé wọ́n lè bọ́ sí títì ká máa ṣèwọ́de káàkiri tí aláṣẹ ò sì gbọ́dọ̀ ṣe nǹkan kan fún wọn tí wọ́n bá ti ń ṣèwọ́de wọn lórí tí aláṣẹ ń ṣe fún wọn tí ò tẹ́ wọn lọ́rùn ẹ́ eh? so eléyìí báyìí rè ìlànà tó tako ìlànà ìsìláàmù kò dẹ̀ sí kankan nínú àwọn sálàfù umma tó fi nǹkan yẹn rinlẹ̀ tó gbà wọlé ìlànà kan tó jẹ́ sí pé àsáwọ̀ ni ṣé bá níbi so látara báyìí rè tó fi jẹ́ pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ lòdì pátápátá sí ìlànà yìí ṣé bá níbi so mo rò pé pẹ̀lú eléyìí báyìí a ti gbàgbọ́ yé kí ni nǹkan tó bí ọ̀rọ̀ à ń ṣèwọ́de gan ìròrí àwọn ta ni àwọn òun náà gbé wá ǹjẹ́ ń tó bá rí báyìí rèé tó yẹ ká mùsùlùmí tó yẹ ká máa tó yẹ ká máa pèpè síbẹ̀ àbọ̀ yẹ ká máa ṣe káwá sì torí wípé ti báwọn náà ebófin wọn fààyè gbà bẹ́ẹ̀ ti báwọn yọ̀ǹda fún wa ká máa ṣe bẹ́ẹ̀ ti tó yọ̀ǹda fún wa ká máa mutí náà sá ti tó yọ̀ǹda fún wa ká máa ṣe zìnà sá zìnà ti tó yọ̀ǹda fún wa ká máa jẹ rìbá sá kì í so àní jẹ́ náà ni àní ti torí pé wọ́n fara mọ́ òfin wá fara mọ́ òfin tí wọ́n ń lo fara mọ́ káwá nítò nígbà tó fi ti fara mọ́ yẹn o ẹ̀yin náà máa ṣe nǹkan tá a wò ní pé kí ni lànà tí Islam kí ni lànà tí Islam ń là kalẹ̀ lórí àlámọ̀rí yẹn so gbogbo eléyìí ọ̀làǹdàbí sallallahu alaihi wasallam fi ń kìlọ̀ fún wa ànábì ńlá tẹ̀tẹ̀bẹ̀ ẹ̀ ń sanana man kana qablakum sibran bi sibrin alábìlẹ ẹ máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú yín níyìn atele àtẹ́lẹwọ́ kan sí àtẹ́lẹwọ́ kan wa zira'in bi zira'in ẹ sì máa tẹ̀lé wọn níyìn wọn ìgbọ̀n kan sí ìgbọ̀n kan tó bá gbégbèsè ẹni tí ó tó bí ìwọn kan ẹ̀yin náà gbèrú ẹ tẹ̀lé wọn bẹ́ẹ̀ tí wọ́n bá gbé ìgbésẹ̀ tó tó bí ìwọ̀n ìgbọ́n kan ẹ̀yin náà ó gbé dèdè irú ẹ̀ tí wọ́n bá yín mú ẹ̀yìn mú tí wọ́n bá ṣẹ́jú ẹ̀ ṣẹ́jú tí wọ́n bá yasó ẹ̀ yasó gbogbo tí wọ́n máa ń ṣe pátá ìlànà wọn lẹ́mọ̀ tẹ̀lé hátà làwùjẹ́kọ̀lù ojú ṣọ̀bọ̀b arábìnrin kódà tí wọ́n bá ń wọnú ihò aláǹgbá làdàkọ̀tùmùhù ṣé wọ aláǹgbá ló tún kù tá a máa wọ nísìnyí alihamudulilayi ìwọ aláǹgbá ti wọ aláǹbáríkà báyìí ìwọ aláǹgbá àdínì ìwọ aláǹgbá àdínì nìyẹn yóò di pé àwọn mùsùlùmí náà máa ní tó ẹ ńgbà tó wá jẹ́ sí pé àrí kankan ṣe gbàtọ́ pé ìlànà táwọn tó sì ní ìwọ aláǹgbá rẹ̀ ṣe ní ká máa wọ̀ nísìnyí a máa bá wọn wọ̀ náà nítorí tá a wọn wọ̀ àwọn nìkan wà lọ́mọ wà lọ́mọ gbélú aláǹgbá wà lọ́mọ ṣèjọba nínú aláǹgbá táwọn náà bá bá wọn wọ̀ bẹ́ẹ̀ nísìnyí wọ́n wàá máa yàn wá jẹ nínú aláǹgbá ẹnìkan nínú àwọn olórí àwọn ẹlẹ́gbẹ́ lẹ́kọ̀ọ́ olórí àwọn TMC kọ́lọ́mà lè kẹ́kọ̀ọ́ bá fi ọ̀nà mọ́ ẹni yìí olórí àwọn ìṣùwánù ni èkó olórí àwọn TMC ọwá ní democracy oníkọ̀dá ń tètọ́ ẹgbẹ́ mùsùlùmí kan ò ní faramọ́ democracy kí democracy dáa nǹkan nǹkan míì ti wọ́n ọmọ lọ́wọ́ nìyẹn ìlàtúntún sọ yìí o àwọn òpè wọn ní kèfèrí o àbí àpè wọn ní kèfèrí o ṣùgbọ́n níbi dáa ni wọ́n a sì kórìíra wọn ibi táwa ti yàtọ̀ nìyẹn àwa kórìíra yín o ẹ̀jẹ̀ lọ́dọ̀ máa sìn àwọn òsì náà jẹ́mọ̀ sọ pé àwọn òsì àwa yín tòró níbi dáa ni ṣùgbọ́n a ò pè yín ní mùsùlùmí ni tí kò sí ìrújú ń bẹ kò yé báyìí nìsín so eléyìí ni wàsàpéyà eléyìí ni kíni wàsàpéyà a ní pé àwọn àdìsíwáàlù mùsùlùmí a ní pé wọn ní onísúnà láyé onídídá ni wọn a sì ní pé wọn ní kéfìrí abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni a ti bàrọ̀ ù bá wọn lò a ní ti wà láwù nìkan bá wọn lò ẹ́ a bá wọn lò pẹ̀lú bàrọ̀ ù ní dèdè bí dá àti mbẹ lára wọn àbí pòròpó clear àbí èmi ò làá fi yàtọ̀ sáwọn ará bí. wọ́n láwọn ò hẹ́ẹ̀tì àwọn tmt ń tà wọn ṣùgbọ́n bí ṣùgbọ́n wọ́n ṣe bídíà lálátùn kọ́dírì ṣùgbọ́n àwọn ò hẹ́ẹ̀tì wọn kódà ẹlẹ́sẹ̀ yẹn máa ń hẹ́ẹ̀tì ẹ̀ kò sí bàrọ́wù kankan ẹlẹ́sẹ̀ gan tí ẹ bá rẹni tí mo tì yẹn gbọ́dọ̀ hẹ́ẹ̀tì ẹ̀ àbí. tí èèyàn bá rẹ̀ ti ń ṣe zìnà ìyẹn gbọ́dọ̀ hétí ẹ̀ tẹ wá rí kan tó ẹwà wá fi fídíò àárín ilẹ̀ fún ẹni wọ́n ń ṣe fídíò ṣùgbọ́n ẹ hétí wọn o ẹ ní irú manhaj wo nìyẹn náà. tẹ́rí pé ọlọ́run ọba kó dáhùn kó sànú wa àwọn ti ti àfáàyàn láwùjọ wa yìí ah, kó dáhùn tún gbogbo àṣìṣe ńlá gbà ni àṣìṣe ńlá gbà ni kéèyàn fi bídíà àrinlẹ̀ fún àwọn èèyàn kan pé bídíà oníbídíà ni wọ́n bídíà ń bẹ lọ́wọ́ wọn kájí pé wọ́n sákèèsì kán mọ̀ ju bídíà yìí lẹ̀ káwá ní tó ń ti bẹ́ẹ̀ àwọ̀ hẹ́ẹ̀tì yìí o wàláyé mọ́tọ́lá wà búra kò sínú manhaj àdì súnlẹ̀ tó jẹ̀má ẹni tó bá sì ní bẹ ẹ̀dàkọ̀ ẹgbẹ́ jáde ẹgbẹ́ rí jáde sẹ́ńpá àmọ́ ń sọ́ngbó bá pé bẹ́yìn náà wà bẹ́yìn náà kú kó tó bù sálà àwọn ọ̀mẹ́jọ́ a sì mọ káfílà káyà òyìn tèrè àwọn ọmọ yìí ń ṣe ṣùgbọ́n ká kékeré àtọ́ yanjú èyí ò ọlọ́run ti kìkẹ́ wa ní o wà á máa bì náà ẹ̀lẹ́tọ̀ rọ́bìkà fàhádé bọ́lọ́wọ́ bá àlékẹ́lá bá ṣe ìkẹ́ ẹ̀dẹ̀ra fún yàn àmọ́ wí síta ni àmàlàkáyà àwọn èèyàn wà níwàkúwà ṣùgbọ́n a ma wípé manhajì bó ṣe rí rèé táàsì ní pé pó bọ́yọ̀ tí a sì ní pé ọ̀bọ ní àáyá fáwọn èèyàn táàsì ní pé àáyá lọ́bọ̀ ẹjọ́ bí Sheikh Zaruni hafizahu Allahu ta'ala wa ra'a kọ́lọ̀bà lè ká kọ́ fi bá wa pẹ̀lú wọn sheikh zarumi ni sẹ́ẹ̀mù wá pé àyà lọ́bọ̀ fún wa ni sẹ́ẹ̀mù wá pàyà lọ́bọ̀ fún wa nígbà tí àìsàn máa ná àìsàn máa ná ìgbéraga là ní kò yé báyìí nìyí ìgbéraga là ní kókó ọ̀rọ̀ ni pé. manhaju ali sunnah wal jamaa ó kílẹ̀ àga irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí rèé wàlọ́hì sẹ́ńpẹ́ wàlọ́hì ni mo ń pè ọ̀tàkùn manhaju ali sunnah wal jamaa tẹ́bá lọ́wọ́ kìtàbù iman ètò sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala ó sàlàyé fún wa báwo láti báwo níbi dáàlú ó jẹ́ kó yàrí pé àwọn wọ̀nyí á kórìíra wọn ni ọwọ́ ń bẹnu wọn tá pátápátá tá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ pátá ó ti bẹnu wọn tá kórìíra ní dèdè bídíà ti ń bẹ ẹni tó bá yẹ kó jáde nínú Islam pẹ̀lú bídíà rẹ̀ á tán yányá ni ẹni tó bá yẹ kó gbé jáde kó nu Islam á ní dèdè ti ń bẹ á eléyìí ni ìlànà alùsùnà wal jama'a kò yé báyìí nìkan ó dẹ̀ kẹ́rẹ́ àgàn yé báyìí nìkan tòun tí mo fi mo bá débẹ̀ ni pé bí ó bá ṣe rí làwọn sọ ẹ́ torí pé àwọn àgbàlagbà Yorùbá wọ́n ní sàn án láàárín ọjà ní mú ní pẹ̀kọ̀rọ̀. ẹ̀já yìí owó ni mú ní pẹ̀kọ́rọ́ yòòbó ni ajé ni mú ní pẹ̀kọ́rọ́ ajé kọ́ owó yìí máa wá owó káàkiri pa fẹ́ ra fẹ́ fẹ́ ni máa mú ní pẹ̀kọ́rọ́ wọn bí ọba tí yóò ń bẹ yẹn kí ni yẹn máa ń rìn yẹn máa rìn láì pé irú ní irú fáwọn èèyàn ẹ́ láì pé lá ní ìlà hmm? kọ́lọ́bà lè kẹ́kọ̀ọ́ sànù wa nítorí àsìkò wa rèé ilé ìta gbéyàwó lọ òun náà ni kí làwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ al-muzaharat yìí kì sọ̀rọ̀ kan tí àwọn olùmọ̀ ò dá sí táwa ẹ̀ṣẹ̀ wa máa tó ń kálukú ẹ̀ṣẹ̀ náà wa tó ń kálukú náà wa sọra rẹ̀ di mùtẹ́hìdù láwùjọ wa yìí tó náà máa wá gbìyànjú eyín tí wọn kì í gbìyànjú lé lórí ẹjọ́ náà sáwọn ẹ̀sìn so ọ̀rọ̀ kan sọ pé àwọn olùmọ̀ ti ṣàlàyé dáadáa so èyí tó wọ́n dẹ̀ ń pè ní manhaj al-sunnah wal jamaa'ah manhaj al-sunnah wal jamaa'ah ni al-irtibat al al-irtibatu al-wafiq bí ulama as-sunnah kéèyàn inclined pẹ̀lú àwọn àfáà súnnà kéèyàn ní ìbáṣepọ̀ eléyìí tí ó ní agbára kéèyàn wà tight pẹ̀lú àwọn àfáà súnnà kéèyàn so papọ̀ mọ́ wọn gidi gan kéèyàn má lẹ́yìn àwọn àfáà súnnà torí pé àwọn àfáà súnà yìí rèé ìlànà tí wọ́n ń pè wá sí òun náà ìlànà nàbì sallallahu alayhi wa sallam. olùwà máa fi ń sọ yìí pé gbogbo àwọn àwọn tí ń sọ ìsọkúsọ káàkiri bóyá nípa wa ni àbí nípa ọ̀rọ̀ manhajù ni ẹ dákun ẹ mú wa nǹkan kan tá a bá sọ àwọn máa ebi gbangba láti máa ń sọ yìí àwọn máa mú tí wá eléyìí tẹ sọ àádẹ́gbìyànjú àti sàlàyé ẹ̀ fáwọn èèyàn ẹ́ lórí ìmọ̀lẹ̀ alkitaba sunna àìlàbọ̀ alkitaba wa sunna bí fahmi salafi umma tàbí ní orí ìmọ̀lẹ̀ alkur'an àti sunna lórí àgbọ́yé àwọn salafi umma àdẹ̀tí sàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé inú àwọn manhajù tá tàbánná táwàá jẹ́ rìn lórí ẹ̀ òní wípé ọlọ́run ti tọ́ adẹ̀ ń bẹ náà bá kọ́lọ̀ kó sà kó máa ṣe àlékún ìsọ̀ wa kú òǹbi ká sọ̀rọ̀ kan kó wá máa jẹ́ sí pé àwọn àfa àtúnyìn náà lọ́sọ ọlọ́run ló jẹ́ ayé láyé àyè tó máa ń bẹ náà bá adẹ̀ tó máa ń sọ náà ẹyẹ bí oore tọ́lọ́wọ́n bá ṣe táàsì máa ń mọ rí ẹ̀ táàsì máa ń sọ táàsì máa fi ń bẹ náà bá pé ọ̀rọ̀ tá a tó wá sọ pé àwọn àfa àtúnyìn sọ tẹ́ wàá dénú tíra wọn tẹ́ ní bá ń bẹ̀ tó yẹ pé irọ́ la pamọ́ wọn ọlọ́run yìí jẹ́ aṣọ láyé ọlọ́run sì ní jẹ́ bákan náà ọ̀rọ̀ tá a tún wá sọ pé àwọn àbá àtúnná sọ tẹ́wàá bá dé tẹ́wàá wá dé ní tíra tẹ́ bá ṣùgbọ́n tó yàtọ̀ sí bá a ṣe wá tu ó wá yàtọ̀ sí bá ṣe ń tu ọlọ́run níjẹ́ àwọn máa ń challenge àwọn yẹn pé àwọn tíra tá a ti tú yẹn àwọn tíra ẹ gbé bọ́tà ẹ tó bá yẹ kó bá rí bá mi ṣùgbọ́n tó bá rí bákan náà ẹ já gbọ́ tó bá yẹ kó bá rí bá mi eléyìí tàhàdíyàtì ni tàhàdíyàtì challenges ni kò yẹ bá ní sìn so a gbìyànjú a ti ju àwọn èèyàn sí kí làwọn àfáà tún náà sọ abẹ́ẹ̀kọ́ ni kí làwọn àfáà sọ ẹn àwọn tó ń tó gbogbo ayé gan mọ̀ pé sábà ń sọ̀rọ̀ nípa súnà o àwọn àfáà súnà rí àwọn àfáà súnà àwọn àfáà sàlàfíà rí gbogbo ayé lọ́mọ̀ bẹ́ẹ̀ ká fi tẹ̀gẹ̀ kan ká fi yọ tẹ̀gẹ̀ kúrò wọn ní kóró àwọn àfáà yìí sínú àwọn àfáà lè ṣọwá ní mùsùlùmí wọn ní kó wọn sínú àwọn àfáà àwọn kọ̀wárì wọn ní kó wọn sínú àwọn afá mu'tazila wọn ní kó wọn sínú àwọn afá jahmiya wọn ní kó wọn sínú àwọn afá murji'a ibi tí wọn kó wọn sí inú àwọn afá sunna ni pé àwọn sàlà àwọn àwọn tí ń rìn lànà sàlàfíà nìyẹn wàhálà àwọn pọ̀ kìnnìkan ee wàhálà onísúnà máa ń pọ̀ náà ní lórí oníbídíà àtẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lọ ka ìta àwọn sálàfùl umma ni kò sẹ́ni kankan tí máa ń fọwọ́ rẹ̀ hẹ́ hẹ́ máa wù níbi dáa àbí wọ́n máa ń lè mọ́ wọn ni nítorí wípé dídí àárẹ̀ ó fẹ́ sọ ẹ̀sìn di bá mi máwọn èèyàn lọ́wọ́ ni ó fẹ́ máa pe nǹkan míì tó yàtọ̀ fún lànà nẹ́bí lẹ́sìn fáwọn èèyàn àwọn òsì nígbà kí nǹkan àdàmọ̀dì di ẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ àbí ó kílẹ̀ àbàjẹ́ ẹ jẹ́ ká yẹ̀ wò fatwa sheikh Salih fatwa sheikh Muhammad Salih Al-Uthaymeen Allahu yarhamuhu òun náà ni à ń gbéyẹ̀wò lọ lánàá àbí òun náà látún tẹ̀síwájú lórí ẹ̀ lónìí inshallah àtúnlọ́wọ́ fatuwa mi nínú àwọn fatawa wọn. naam pẹ̀lẹ́ wọ́n bí sheikh muhammad bin salih al-utaymin rahimahullahu ta'ala wọ́n bí wọ́n léèrè wọ́n ní mamada شرعية ما يسمون ما يسمونه بالاعتصام ما مدى شرعية ما يسمونه بالاعتصام في المساجد وهم كما يزعمون يعتمدون على فتوى لكم في أحوال الجزائر سابقا أنها تجوز إن لم يكن فيها شغب ولا معارضة بسلاح أو شبهه فما الحكم في نظركم وما توجيهكم لنا wọ́n béèrè lọ́wọ́ sheikh muhammad bin uthaymi rahimahullah ta'ala muhammad bin sọ́lí al-uthaymi rahimahullah ta'ala wọ́n ní báwo ni ó ṣe bá òfin ọlọ́run ọba mu tó kí ni ìbá òfin ọlọ́run ọba mu èyí tí wọ́n máa ń pè ní al ká da sẹ́lẹ̀ al-i'tisam òun ṣé bá níbi kí ni ojú tí sẹ̀ríà fi wò ó ìjọba ìlànà sẹ̀ríà mọ́ bí wàhùn kàmáyà zùmùn àwọn tí wọ́n máa ń ṣe àlẹ́tìsọ̀mọ́tì àǹdàtẹ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí èròǹgbà tiwọn yàtàmídúnà àìlá fatuwa lakum àwọn máa ń lérò pàwọn gbára lé fatuwa yín kan fi ahwali jazair sabiqon nípa àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣesíkà tó ṣẹlẹ̀ ní algeria sẹ́yìn pé ẹ ti ṣe fásiwá kan fáwọn ará algeria rí ní àwọn ìṣesíkà tó ṣẹlẹ̀ sí wọn sẹ́yìn wọ́n wá ní fásiwá yẹn ò ní pé anaha tajud wípé ó tọ́ kálàndà sẹ́lẹ̀ al-i'tisamu fil masajid kálàndà sẹ́lẹ̀ rèé wọ́n lè sọ ipò tọ́ nínú fatuwa tẹ́ ẹ ṣe fún àwọn ará algeria rí ṣáájú wọ́n sì ní làwọn gbára lé in lam yakun fiha shaghabun wala mu'aradatun bi silahin aw shibhihi tí ò bá ti sí à ń dàlúrú ń bẹ̀ tí kò bá ti sí à ń tako àwọn olórí pẹ̀lú ká yọ nǹkan ìjà ká yọ sí wọn tí ò bá ti lè sí ń bẹ̀ àbáwọn nǹkan míì tọjọ báyìí tó yẹ pé ẹ kàn dá tẹ́lẹ̀ lásán ni bẹ́ẹ̀ ṣe dá tẹ́lẹ̀ yìí ẹ máa dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ ṣe dá tẹ́lẹ̀ yìí ẹ máa yọ nǹkan ẹ̀jà láti lọ sọ wípé ẹ fẹ́ gbẹ̀tọ́ yín lọ́dọ̀ àwọn olórí abẹ́fẹ́ lé wọn kúrò ní orí àga ìṣèjọba tí ò bá ti lè sí ń bẹ̀rẹ̀ wọn lè sọ pé nǹkan yìí tọ́ faman hukmu fi nazarikum nínú àgbọ́yé tí nínú òwòye yín sheikh kí ni ìdájọ́ kíní yìí wà má ta òjì hukum lana àti pé kí ni ìmọ̀ràn yín fún wa ìtọ́sọ́nà yín báwo ni kí lẹ fẹ́ ibo lẹ kí lẹ fẹ́ tọ́ ọ̀nà wo lẹ fẹ́ tọ́ wa sí lórí nǹkan yìí aljawab sheikh dáhùn pé amma ana ẹ̀ẹ́rẹ́ mi tẹ́ ń ẹ̀ẹ́rẹ́ mi tẹ́ ń béèrè béèrè lọ́wọ́ mi yìí fàmà àkṣàrọ̀ máa yùk zàbọ̀ àlẹ́yà fàmà àkṣàrọ̀ ma yukdhabu alayya èmi tẹ́ ń wí yìí lọ́pọ̀lọpọ̀ gbàre wọ́n máa ń parọ́ mọ́ mi ni ẹ̀mélòó la fẹ́ kà kò ló ń kà nígbà tí wọ́n ti ń parọ́ mọ́ mi kò ló ń kà nínú àwọn ìgbà tó yẹ pé wọ́n ń parọ́ mọ́ mi tó yẹ pé irọ́ irọ́ irọ́ yìí náà ni wa as'alullaha an yahdiya man kadhaba ṣùgbọ́n èmi kan bẹ lọ́wọ́ bá fún gbogbo àwọn tí bá ń parọ́ mọ́ mi kọ́lọ́nkọ́ fọ̀nà mọ̀ wọ́n o wa alla ya'uda li misliha mo sì ń bẹ lọ́wọ́ bá fún kọ́lọ́n má jẹ́ ó padà sírú nǹkan báyìí má tọ́nà bá di fọ̀nà mọ́ ṣéèkì ń jẹ́ kó yẹ pé irọ́ ni wọ́n ń pa má wọn fásitì àwò làwọn ṣe fún wọn. wal ajabu min qawmi yaf'aluna hadha wọ́n ní tọ́wá ṣe nílé mà ní fún àwọn èèyàn kan tó ń ṣerú nǹkan yìí ولم يتفطنوا لما حصل في البلاد الأخرى التي سار شبابها على مثل هذا المنوال ولم يتفطنوا لما حصل في البلاد الأخرى التي سار شبابها على مثل هذا المنو... هذا المنوال ونتيما tí wọ́n wá gbọ́n já nǹkan tó ṣẹlẹ̀ láwọn ìlú míì tí wọ́n kẹ́kọ̀ọ́ látara tó ṣẹlẹ̀ ní àwọn ìlú míì èdè tó pa àwọn ọ̀dọ́ ìlú yẹn tí wọ́n ń rìn lórí irú kán wo ń tọ́ ṣẹlẹ̀ tí wọ́n ń tójú wọn rí kán fi kẹ́kọ̀ọ́ ní ti ń yà wá lẹ́nu fún wọn nìyẹn pé ah ṣé bí wọ́n ní bára wájú bá jìn sí kòtò akọ ara ẹ̀yìn lọ́gbọ́n ni àwọn ọ̀dọ́ ìlú kan àwọn ìlú míì wọ́n ti ṣerú nǹkan yìí rí kí ló ṣẹlẹ̀ sí wọn ẹ̀yìn ewu àwòkọ́ ṣe wọn kọ́gbọ́n ni. mọ́nà hasol ṣéèkì ní kíni tó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ bá máa já wí fún yín bóyá ẹ̀ kọ́rẹ́ǹt kí ló ṣẹlẹ̀ sí wọn náà ẹ̀já ṣàlàyé fún yín. hal anta bi an? gbogbo wa ń da tẹ́lẹ̀ tán láwọn ń ṣe yìí ṣé wọ́n rí rìsọ́ọ̀tì kan to ó tọmọpọlọ dání sá ṣé wọ́n rí wọ́n rí èsì kan tí wọ́n rí bá bọ̀ bẹ̀. bill arms takulu israel to London wọ́n ní bẹ́ẹ̀ báyìí bá gbọ́rọ̀ yìí lánàá ní London ṣé kí n kó ti rédíò wo Radio London wọ́n ní láàrin rédíò London sọ pé iná lẹ́bí iná kùtìlù minal jazairi yìí àwọn tí wọ́n pa nínú àwọn ọmọ Nigeria tí wọ́n pa rédíò London sọ fún wa pé dájúdájú àwọn tí wọ́n pa nínú àwọn ọmọ Nigeria fi khilali salasi sanawat láàrin ọdún mẹ́ta péré balagu arba'ina alifan balagu arba'ina alifan wọ́n pé forty thousand lánàá ní rédíò London ló gbèrò yìí jáde ẹ máa tán pẹ̀ ní Algeria ta ìlú táwọn ìhwánu ti fọ́ náà ń pè ní Algeria ṣe rí àwọn al-Ikhwan wallahi wọn ní wọ ìlú kan àti kan bàjẹ́ òun ní làwa náà fi gbà á sì nígbà kẹ ba Nàìjíríà jẹ́ máa wa lójú àkíyèsí lójú ayé wa bá a bá tún kú tó náà Ọlọ́run níjẹ́ bàjẹ́ lẹ́yìn wa náà tó dájọ́ nílùú yìí ni nígbà tí wọ́n gbé wa láti kú tọ́nu àyí ìsọmọ Kamẹrú àbẹ́sọ fún wọn bí mi ní Nìjẹ́rì ni àbímọjọ́ ọmọ Ghana Nàìjíríà yìí náà ní gbogbo wájọ ni àlè gbákẹ́ bàjẹ́ òǹkálukú wọ́n máa pèpè ẹ̀yẹ máa pèpè sílànà aburú yín káwa náà máa pèpè sílànà òdodo ọlọ́wọ́n bá àlejò ọlọ́wọ́n máa jẹ́ kó yé àwọn èèyàn àmọ́ bí ká dákẹ́ òun láyéláyé táàjọ́ ní nàìjíríà a lè dákẹ́ a lè dákẹ́ láyé kí ni jẹba yẹn láyé nígbà tẹ́yìn ò sí mi ìsọkúsọ tàwọn wá sí mi ìsọ dáadáa <laughs> ọlọ́run mọ̀jẹ́ àwọn yorùbá sì ní bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kan náà oye báyìí nìsín ọlọ́run ni kí ó sànù wa ṣéèkì ní ẹ̀yin ò mọ tó ṣẹlẹ̀ sáwọn youth ní Algeria ni forty thousand ni wọ́n panu wọn Algeria lónìí bàbá Algeria lónìí wọ́n dà wọ́n dà tán Algeria Somalia. Hey algeria somalia sudan àwọn ìlú tó yẹ pé àwọn ìfúwánu ti fọ́ ni ìlú tó bá kanlẹ̀ báyìí ní syria ẹ̀yìn olóyìnbó máa ń pè ní syria àbí syria àwọn bá kanlẹ̀ mọ̀jẹun wọ́n bá egypt náà débi tán bá dé libya ẹ̀jẹun <laughs> libya àwọn bá kanlẹ̀ àwọn bá dẹ̀ máa ń ké bọ́jà máa ń ké bọ́jà máa ń ké kí àwọn àlìkọ́wánu yìí bàlújẹ́ bàlújẹ́ ni wọ́n àdíṣeek mukmin bin hadi alwadi'i alayhi rahmatullah wọ́n máa ń kó wọn ní àlìkọ́wánu mufsidun àlìkọ́wánu àwọn ọmọ ẹ̀yà òbílẹ̀ jẹ́ àwọn ọmọ ẹ̀yà bàlújẹ́ bàlújẹ́ àwọn ọmọ ẹ̀yà dalérú dalérú àwọn ọmọ ẹ̀yà dàlúrú dàlúrú àlìkọ́wánu mufsidun wọ́n máa ń ba nǹkan jẹ́ ni nítorí kí ni wọ́n ń wá agbára túláàsì tẹ́sìmọ̀ nípa agbára òtún kò dún jágbà lọ́dọ̀ àwọn alágbára tọ́lá àwọn alágbára náà máa ń hó wọ́n máa ń di agbára mú kọ́mọ́ bọ́ọ̀lẹ̀ ni ẹ wá fẹ́ jàgbá ń tipátipá lọ́wọ́ wọn sẹ́wọ̀n kẹ́mi ó ṣòfò ẹni ó ṣòfò wa alaikum salaam tó lọ́ba kàdùn. naam eléyìí báyìí ń jẹ́ kó wá wípé <laughs> eléyìí tẹ́ fẹ́ jágbà yìí ee eh, kò rọrùn o ànábì náà ò jágbà ń tipátipá o tàwíìdì ànábì mójútó o <laughs> tàwíìdì ànábì mójútó o. Ayi ìgbà kódà ànábì fẹ́ ṣe ìmúrọ́ lásán wọ́n ní kọ́mọ wọ mọ́ká ànábì wọ́n ní dá padà ọlọ́run ọba ọlọ́pàá táwọn mọ́ká fúnra rẹ̀ fánábì nígbà tó lórí ìlànà tó yẹ kó sí wà ojúbọ̀ ọ̀rọ̀ ló mú ànábì jáde kó lọ sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ìtàn wọ̀nyí ẹ̀yin ọmọ yìí pé àwọn ìtàn wọ̀nyí ní í ṣe pẹ̀lú àgbọ́yé wa ni àbẹ́kẹ̀rọ pákàmọ́ kàtà lásán yẹ àlẹ́bí wọ́n bí àlẹ́bí nínú mọ́kà kí ni kí ni ó pálapàla yẹn wọ́n bí àlẹ́bí nínú mọ́kà ṣùgbọ́n sọ́wọ́ kú sí ìlú mọ́kà tójú bọ̀rọ̀ lọ́wọ́ mi jáde kó ìlú mọ́kà sallallahu alaihi wa sallam ṣé bá nífù so dẹ́sí bá ti pa náà bí ọba wọn du agbára kọ́ wá jẹ́ pàgbára níjù àfà àwọn alágbára yìí fẹ́ sọ agbára lẹ̀ gbogbo alámọ̀ yìí pé alágbára wọ́n máa ń wà gírídì lórí agbára abẹ́ẹ̀kọ́ ni tòun yìí fẹ́ jù lẹ̀ ìwọ náà ti rọra ọ̀rọ̀ wò náà ìwọ náà yìí pọ̀ gátọ̀ wà nínú ilé yìí ìwọ náà yìí gbà kí káwọn ọmọ rẹ fẹ́ overthrow gọ́ọ̀mẹ̀ntì nínú ilé yìí àbíyàwó rẹ fẹ́ overthrow gọ́ọ̀mẹ̀ntì nínú ilé yìí ìwọ ò ní gba àwọn mọ̀lẹ́bí lẹ́nu ìgbà pé ah ò ní gba tòkòtò nídìí ọmọ wa kó gbé tíẹ̀tì fún ọwọ́ aṣọ ìgbẹ̀wò dání wọn nígbà kò sẹ́ni náà láyé tí máa ń fẹ́ kí wọ́n gba ìjọba mọ́hún lọ sẹ́ni náà lè náà ìjọba kásámọ́jà bá gba gbogbo òlú náà lẹ́yìn náà fẹ́ jùlẹ̀ fọ̀rọ̀ yìí kò sẹ́ni náà tí máa ń fẹ́ gbàrú ẹ̀ kò yé báyìí nísìnyí nkàlùkù náà sá mọ́ kẹ́yìnká là kẹ́yìnká wà kàn lẹ́kàn fẹ́ jàgbà pàtì kì í sábà rọrùn ṣéèkì ní ẹ̀yìn ọ̀kẹ́kọ̀ọ́ ni ẹ̀yìn ìkẹ́kọ̀ọ́ látara àwọn ìṣẹ̀lẹ̀ yìí ni ṣéèkì ń bọ̀rọ̀ lọ kọ̀sáró humul muslimun àṣéèkì wọ́n ní wọ́n ní arba'una alifan wọ́n tó rí ptn ni o ṣe ni wọ́n fi alamatu ta'ajjub wọ́n fi síbi ọ̀rọ̀ yẹn tí ó bá rí tí mò káyìí wọ́n fi àpẹẹrẹ ìsèmà máàkì ìsèmà wọ́n fi sí exclamation mark yẹn wọ́n fi síbẹ̀. wọ́n ní fi khilali salasi sanawat balagu arba'ina alifan arba'ina alifan forty thousand a sheikh ni adadun kabir nǹkan tó pọ̀ ni wọ́n tún wá fi àlámọ́jú tààjú ṣe é òsèlú eh, lè mọ̀ gan forty thousand láàrin ọdún mẹ́ta péré ká kílèmù forty thousand souls eléyìí tí news gbé nìyẹn o sẹ́ni pé news gbé fígọ̀ gidi gangan because tí nǹkan bá ṣẹlẹ̀ tí èèyàn twenty bá kú news sọ fún mi pé èèyàn méjì ni òtí ẹ̀ bá ń sìn wọ́n mọ ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn wà nínú ìpààyàn kékeré pé ah, àwọn èèyàn ti kú tán wọ́n wà ní àyàn ah, méjì péré ni tẹ́ bá wádìí dáadáa ẹ̀rí pé wọ́n ju méjì lọ. ṣùgbọ́n ẹ ṣáàjì agbọ́n tí news wíwù náà forty thousand èèyàn ṣéèkì ni kọ̀sáró humul muslimun àwa mùsùlùmí pàdánù àwọn ọmọ ìyá wa a pàdánù wọn min ajili ihdasi misli hadhihi alfawda látara pé a máa ṣèwọ́de afẹ́mọ̀ dáadáadáalẹ̀ a máa datẹ́lẹ̀ a máa ṣèwọ́de yìí ńlọ́fà tàbí lùsì forty thousand souls. ẹ́ òun lẹ́nìkan wá lẹ́nìkan àwọn ẹlẹ́gbẹ́ kan láwùjọ wa yìí lẹ́kọ̀ọ́ ni nílọrin bíi ni. ẹ́ ni wọ́n sọ pé ọ̀nà tí àwọn tó ń gbé kalẹ̀ nìyẹn nígbà tó yẹ pé tó ti gbé kalẹ̀ náà nù tó yẹ pé fara mọ́ àwọn náà máa lò á lè lò ó á lè lò ó ìlòkulò nìyẹn bẹ́yìn bá fẹ́ máa lò ó ẹ máa lo àwa ti wí tiwa òye báyìí nìyí àmọ́ ànígbà kí ẹ sọ fáwọn èèyàn pé ẹ̀sìn ni òye báyìí nìyí àwọn tọ́lọ́wọ́n bá sì ní kán gbọ́ wọn àní bá lò ó àlebá yín lò láyéláyé ó yé báyìí sìn àti ní fàwọn èèyàn lẹ̀ka máa wò wọ́n ràn àlè fàwọn èèyàn lẹ̀ka wò wọ́n kábàtì tó pa ń wáyọ nù yín ká wá dákẹ́ ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀. sheikh sọ pé wà náírù kàmá ta ìlàmù iná ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe dáàmú yẹn iná àwọlùhà sàrọ̀rọ̀ tẹ́ ẹ bá rí iná níbẹ̀rẹ̀ báyìí ìbẹ̀rẹ̀ náà sàrọ́rọ̀ ni ẹ̀ta wàrà báyìí ni annaru kama ta'lamun awwaluha sàrọ́rọ̀ ìbẹ̀rẹ̀ náà ẹ̀ta ẹ̀ta wàrà náà ẹ̀ta wàrà nínú ọmọ fi ń bẹ̀rẹ̀ thumma takunu jahima nígbà tó bá yá ni ó wà di iná ńláńlá tí ó mọ bú hì yóò di jahim iná ńlá ló ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n láti bí ẹ̀ta wàrà nínú ti máa ń bẹ̀rẹ̀ láti bí kékeré báyìí ni nǹkan ti máa di iná لأن الناس إذا كره بعضهم بعضا táwọn èèyàn bá ti lè kórìíra ara wọn wàkárìhù wùlẹ́tà umórìhì tẹ́sí bẹ̀rẹ̀ sí máa kórìíra àwọn aláṣẹ wọn. sábẹ̀rẹ̀ sí máa kórìíra àwọn aláṣẹ wọn. hamilu silah hamilu silah wọ́n gbé ìjà ni hamalu silah wọ́n gbé ìdà wọ́n gbé nǹkan ìjà ni malẹ́bí yamna'uhum kéne nǹkan tí ó kọjú wọn nígbà tó yẹ pé kò sí fẹ́ mọ́ nígbà tó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kórìíra ara wọn kí lẹ́rù pé yóò kọjú wọn náà nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí gbé ìdà hamalu silah hamalu silah malẹ́bí yamna'uhum fayahsulu sharru wal aburú abẹ́rẹ́ sí máa ṣẹlẹ̀ ìdádúró bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ وقد أمر النبي صلى الله وقد أمر النبي عليه الصلاة والسلام النبي صلى الله عليه وسلم ده جيب بوالاتي بما رأى من أميره شيئا يقرأه يعني كان تبارين كان تقول يرى لارا olórí rẹ̀ lára aláṣẹ rẹ̀ an yasbiro anabi ní kó ṣe أما kó ṣe sùúrù àwọn hadith táwa kó wá rè tán ní hadith wu iná kan ni ṣéèkì sọ́ọ́lì àlùsèmí náà lóyè gbogbo àwọn àfa pátá náà máa ń lò gbogbo àwọn àfa yẹn yẹn náà máa ń lò ọlọ́run ojú oyédè ọlọ́run kúkú ń ọlọ́run létí sẹ́rí àwọn tí wọ́n èyí sáré oko ọlọ́run jẹ́ kọ́ ọmọ iye wọn àwọn tí wọ́n lajú ẹ̀sìn tí nǹkan tí ó bàbàrà ó máa kún wọn lójú personality ò kún wọn lójú ẹ̀tí ọ̀nà sáà certificate ò kún wọn lójú ìfẹ́ ò kún wọn lójú irú àwọn tí irú àwọn tán bá là kúrò ní gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ní kó máa yé wọn tó yẹ pé òdodo làwọn ń wá regardless of personality tó ń sòdodo yẹn eh regardless of personality tó ń ṣe kí ni o tó ń gbódodo yẹn jáde tó lọ lọ́sà gbé jáde personality òdodo gẹ́gẹ́ ara rẹ̀ ó ti tó wa personality ọba tó lòdodo gẹ́gẹ́ ara rẹ̀ ó ti tó wa personality ànábì tọ́lọ̀ ń fòdodo gan-an fúnra ara rẹ̀ ti tó wa ẹ gbàgbé personality ẹni tí ń sọ àní dodo ti wá àti personality òdodo àti personality ẹni tó wá fún wa láti wá sàlàyé ń fòdodo ọmọ tara rẹ̀ naam ṣéèkì sọ pé bọ́rọ̀ ṣe ríre ṣéèkì wá ní bàtọ́ wọn bọ́rọ̀ yẹn lọ wọ́n ní wàkọ́ anábì pé man mata ala ghairi ìmáàmì gbogbo ẹnikẹ́ni tó bá fi kú láì sí lábẹ́ ìmáàmù kan mata maytatan jahiliya ikú kíkú irú ẹ̀rẹ́ bẹ́ẹ̀ kú yẹn ọlọ́mọdé akú kíkú ikú jahiliya ikú tó kú nìyẹn alwajibu alayna sheikh ní tọ́jú ọ̀rọ̀ yẹn léwa lórí anansoha bi qadri mustata anansoha bi qadri mustata ká ṣe nasiha fáwọn èèyàn ká ṣe kìlọ̀ fáwọn èèyàn bá gbára wa bá ṣe tó bá bá ṣe lágbára ma ká ṣe kìlọ̀ fáwọn èèyàn ìtọ́jú ọ̀rọ̀ yẹn léwa lórí nìyẹn amma anuzhiro al mubaraza ṣùgbọ́n ká wá afẹ́ máa kojú àwọn olórí wal ihtijabat alanan kálá afẹ́ máa takò wọn kálá afẹ́ máa bá wọn wọ̀ ọ́ ní gbangba ta kálá ń dasẹ́lẹ̀ kálá ń ṣèwọ́de ní ta fahadha khilafu hadi salaf eléyìí báyìí yapa sí ìlànà àwọn ta àwọn salaf. وقد علمتم الآن شيخ إلياس تيمانيسي أن هذه الأمور لا تمت إلى الشريعة بصلة ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ à ń da tẹ́lẹ̀ à ń ṣèwọ́de yìí kò ní ìbátan pẹ̀lú ṣẹ̀ríà rárá kò ní ìbátan pẹ̀lú òfin ọlọ́run ba wàlá ilẹ̀ ìsìláhì bí sílàtì bákan náà kò ní ìbátan pẹ̀lú afẹ́ ṣàtúnṣe rárá ìbá nǹkan jẹ́ ni kì í ṣe ṣàtúnṣe rárá ọ̀nà ìbá nǹkan jẹ́ ni kò ní ọ̀nà kankan tó fi bá ìṣàtúnṣe tán الخليفة المأمون الخليفة المأمون ìkánná àwọn kùlàfáwù tí imam ahmed ló gbà pẹ̀lú ẹni kọ́tàlá min al-ulama alladhina lam yaqulu bi qawlihi fi khalqi al-Qur'an ó pa àwọn àfa àwọn olùmọ̀ tó yẹ pé wọ́n sọ gbólóhùn rẹ̀ tí ń sọ tó sì pe àwọn èèyàn sí gẹ́gẹ́ bí aláṣẹ gbólóhùn bẹ́ẹ̀ ká sọ pé kùránì ẹ̀dá ni gbogbo àwọn àfa àti wọn láwọn ò sọ gbólóhùn yìí ó pa wọ́n ó pa wọ́n kọ́tàlá jama'a min al-ulama ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ gọ̀ọ̀rọ̀ nínú àwọn àfa wà ajbara an-nasa ala an yaqulu bi hadha al-qawl al-batil wà ajbara an-nasa ala an yaqulu bi hadha al-qawl al-batil ó dẹ̀ di àwọn èèyàn nípa ẹgẹ́ bí agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wípé ọ̀rọ̀ yìí ni wọ́n gbọ́dọ̀ máa sọ gbogbo ẹnikẹ́ni tó bá fi lè sọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí pé alukoran ẹ̀dá ni pípa lápá ìsì ń pa wọn. ma sami'na anil imam ahmed àwa gbọ́ látọ̀dọ̀ imam ahmed ما سمعنا عن الإهم... عن الإمام أحمد وغيره من الأئمة àgbọ́ látọ̀dọ̀ Imam Ahmed tó bá olórí yìí ló gbà àti ọ̀dọ̀ àwọn ẹlòmíì tó yàtọ̀ fún nínú àwọn olùmọ̀ anna ahada minhum i'tasama fi ayyi masjidin àgbọ́pẹ́ nìkan kan nu wọn da tẹ́lẹ̀ ọlọ́dún sí masalasi àgbọ́pẹ́ nìkan kan nu wọn ṣerú tẹ̀sẹ̀ yìí abadan sheikh ní kò síbẹ̀ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá wala sami'na annahum kanu yansuruna ma'ayibahu min ajili an أن يحمل الناس عليه الحقد والبغضاء a sì gbọ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa fún aburú olórí káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àìdá rẹ̀ àgbọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé rẹ̀ lórí rédíò ni lórí mímbàrì ni wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àìdá rẹ̀ káàkiri nítorí káwọn èèyàn lè bá gbé ìkórìíra rẹ̀ ìbínú rẹ̀ àti àìnífẹ̀ẹ́ rẹ̀ sọ́kàn wọn bẹ̀rẹ̀ sí máa eyín tí ń pa àwọn àfa lórí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ bídíà ọ̀rọ̀ kúfù pé kùránì ẹ̀dá ni ọ̀rọ̀ jahmiya ó ń pa àwọn àfa àlè lórí àyìnbá mamadi bá ló gbà àgbọ́ pé màmá mamadi ṣe kíni ìmọ̀ mamadi ṣe ìwọ́de láyé àgbọ́ pé màmá mamadi pa àwọn ẹ̀ láṣẹ ká ṣe ìwọ́de àgbọ́ pé oníkàdá tẹ́lẹ̀ àgbọ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa fọ́n aburú rẹ̀ káàkiri láàrin àwọn èèyàn nítorí káwọn èèyàn lè kórìíra rẹ̀ wà lánàá ajídùn mùsọ̀hárọ̀ ṣéèkì ní a lè sọpọ́ọ̀tì mùsọ̀hárọ̀ láyé ta ní sọ̀rọ̀ jẹ́mọ́ náà mo rò pé ti gbàgbé ni wà lánàá ajídùn mùsọ̀hárọ̀ láyé àwọn lè sọpọ́ọ̀tì ìwọ́de a lè sọpọ́ọ̀tì ẹ̀ láyé wà lánàá ẹ̀ ti sọ mọ́ a sì à ń gbà tẹ́lẹ̀ mo ti sọ́rí ní programu ní kàkàmà ìdásẹ́lẹ̀ wallahi manhajù tí ọba manhajù àlùsí ọ̀nà mọ́ni ìwọ́n mọ́ lórí lọ́wọ́ ni anẹ́bì ti sọ fún wa kódà kó lórí máa fẹ̀ tọ́jú wa anẹ́bì ti sọ ń tàṣe àìnífẹ́ gba sùúrù ń tànẹ́bì ní ká iná ní fìyà jẹ́wádò ní forty thousand wọ́n ni wọ́n pa yìí níbi àìní sùúrù ẹ dákun ṣé nígbà tí wọ́n pa forty thousand yìí nìsín ìgbà ìbò wọn ti padà lọ́mọ gbẹ̀tọ́ wọn jẹ mọ́ ìbò wọn ti padà lọ́mọ gbẹ̀tọ́ wọn inú sáré ọlọ́run jọ dá fún yín àwọn tí ò kú gan wọn rí gbà ẹ̀ ń fi àbá kékeré ẹ̀ fi ń gba ńlá awí fún yín ẹ̀ gbọ́ tẹnu tí ẹnu ọ̀bá ká ẹrù pásọ̀ kan àwọn kan wọ́n sọ fún yín pé ẹ má gbà wọ́n yẹn yín jẹ ni ẹ má gbà wọ́n yẹn yín jẹ ni ìsìláàmù ní ká má gbà kan yẹn wá jẹ ee anẹ́bì kọ́ ni sọ fún yín bẹ́ẹ̀ anẹ́bì ní ẹ ṣe sùúrù kódà kò fún wọn lẹ́tọ̀ọ́ rẹ̀ ó tún gba dúkìá rẹ̀ papọ̀ mọ́ ó tún lù ẹkùn ààrẹ mi yàn ṣe sùúrù ẹ̀yin ìwà fẹ́ gbọ́ sùúrù láyé ẹ̀yin ò fẹ́ gbọ́ yẹn àti káwọn ọ̀rọ̀ pé ẹ má gbà ẹ má gbà ẹ má gbà tẹ́ ẹ bá gbà títẹ̀ ń fa yìí wàláhì ẹ̀jẹ̀ yà mọ́pọ̀mọ́pọ̀ mẹ́tẹ ní o àwọn tó bá ìjọba fà á lánàá ẹ béèrè ẹlòmíì ti ẹlòmíì ti kú lónìí wàláhì ẹlòmíì ti kú ìwọ́de kan bẹ tí wọ́n ń ṣe lọ sí ọ̀nà ìkílẹ̀ ń pè police headquarter ní táìmù gọ́vnà Lawal ẹ̀rántí wọ́n pa àwọn èèyàn bẹ̀yẹn fa ó jẹun jàre ilé ìtọ́ ṣẹlẹ̀ ńlẹ̀ sápá aláìpẹ́ nǹkan tí gan mọ́ nǹkan ẹ̀ẹ́kan fẹ́mi àwọn èèyàn ṣòfò for nothing sake lórí ìlànà tí ọba lànà àlùsùn náà mu tálùsùn náà bá ń sọ ilé pé ẹjẹ kìnnìkan ẹjẹ kìnnìkan wàhálà ìmọ̀nà àjẹ àlùsùn náà lọ dájú ó sọ ẹ̀mí àwọn èèyàn ó sì sọ ẹ̀sìn wọ́n wà ní àà ah, ah, wọ́n ti gbowó ìjọba ni ni agbowó ìjọba ni kíni mo ti ta <laughs>

ẹ mọ tọrọ yín ojú oníṣẹ́ wa labọ́ta ni àwọn rùdúrù le lágbára báyìí tẹ́lẹ̀ mi ò lè ṣe wọ́n ń perú yìí lójo wọ́n ń perú yìí a ní nǹkan ò dá ẹ mọ̀ pé tó bá dá wàláyà àwa champion yín bẹ́ẹ̀ ẹ̀yin kẹ ẹ̀yin wá láyà ẹ̀ ni ẹ̀ ní nàá wọ́n ti fẹ́ yíwọ́ nísìnyí ẹ̀sùn torí bọlé. gbogbo nǹkan ká rìn ìlànà tí alùsùn lọ jàmá àmọ́ rìn ànábì tó ń sọ fún àwọn sàhábà pé tí wọ́n àwọn nǹkan ìbánisẹ̀lẹ̀ kan ṣe sùúrù kìí ṣe tójò àbí kìí ṣe tagọ tí kìí bá ṣe kí nǹkan lè dáa àti àbẹ ẹ̀tí understand kí nǹkan lè dáa ni kí ẹ̀mí àwọn èèyàn lè save kí blood àwọn èèyàn kó lè save kí ọmọlúwàbí àwọn èèyàn kó lè save kí property àwọn èèyàn kó lè ṣe ogun ètè o bẹ́ẹ̀ lógun ètè ẹ̀kọ́ bẹ́ẹ̀ lógun ètè àmàlà kò yẹ báyìí ọlọ́run ẹ̀jà ológun tẹ̀rí bàbá àti ìyá àtàwọn ọmọ òun ti àfà òun kálukú òní ẹbí tó kálukú ó mérí lé wàláì ọlọ́run ẹ̀jà ológun ọlọ́run ẹ̀jà ológun o kò rọrùn rárá ẹlẹ́bàá wọn ará màdúgbùrú lérè o. ìlànà ara màbí gùrù ilé rẹ̀ o. ṣéèkì ni wàlá nu ayidu almuzaharat wàlá nu ayidu almuzaharat wàlá ní ìtìsọ̀mát àwọn máa àṣìbá àhù àti gbogbo àwọn nǹkan mìíràn tó bá fi jọ táwọn èèyàn fi ń da tó fi ń dá wàhálà alẹ́ àwọn olè sọ̀pọ̀tẹ̀ lánu ayidu ha ìtòlákọ̀ lánu ayidu ha a lè sọ̀pọ̀tì ẹ̀ ní gbogbo ọ̀nà ìtòlákọ̀ kéde pé sẹ́rí ìpínlẹ̀ àkọ́n tó bá lò tó bá ní ìpínlẹ̀ àkọ́n yẹn ni pé kì í ṣe pé ẹ pẹ̀lú mọ́jẹ̀mú kan lágbàá sọ fọ́ tẹ pé tí wọ́n bá ti gbà tẹ pé a ti kọ̀ yáda àwọn nǹkan kan nìyẹn pé a jẹ́ pé tí wọ́n bá ti gbà ẹ lè ṣe a ti yọ àwọn a ti kọ̀ yáda gbígbà nìyẹn ṣé kìíní lánàá àìjídùá ìpínlẹ̀ àkọ́n a lè a lè sọpọ́ọ̀tì ẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n gbà wọn gbà ó wọ́n fọwọ́ sí wọn fọwọ́ sí o abẹ́ẹ̀ tó mọ ìsìlákọ́ mọ́ni <laughs> ọlọ́run mọ̀ jẹ́ kí kíkéwú dàrú lánàá àyídùhá ìpòlàkọ àlèfò àlèsọ̀pọ̀tì ẹ̀ láyéláyé kò sí kọ̀ǹdíṣàn kátó lè mú àsọ̀pọ̀tì kò sí condition no matter no matter condition tó lè mú ẹ kò sí. wàyó kiri islahu biduniha ó rọrùn fún wa ká ṣàtúnṣe lọ́nà míì tó yàtọ̀ fún ọ̀nà à ń ṣèwọ́de ó rọrùn fún wa àbí lójú خفية داخلية لا لكن لابد أن هناك أصابع خفية داخلية نعم wọ́n ní ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ sí pé àwọn ọwọ́ kan yóò wà tí ó jẹ́ àwọn ọwọ́ tó àwọn ọwọ́ tí ó pamọ́ tó jẹ́ ọwọ́ ọnú tí ó máa ṣàtúnṣe àwọn olórí yìí láàkè làbúdà anna hunaka àsọ́bì àkọ́fíyà làbúdà anna hunaka àsọ́bì àsọ́bì àkọ́fíyà dákìlìyà mo ṣàṣìṣe lẹ́ẹ̀kan ẹni láàkè làbúdà anna hunaka àsọ́bì àkọ́fíyà dákìlìyà ṣé èké tí ó jẹ ọwọ́ ọnú akalu èdè yẹn ni wípé ó gbọ́dọ̀ wà àwọn tí ó mọ̀ pe àwọn aláṣẹ sí àkíyèsí lórí àìdá a ní abẹ́nú ní abẹ́nú tí ó pamọ́ ẹ́ internally tí wọ́n ọ̀nà tábí بث هذه الأمور آه ẹ̀jẹ̀ ń padà èyí بيو لو bí yóò lọ o لكن لابد أن هناك أصابع خفية داخلية أو خارجية تحاول بث مثل آه، بث مثل هذه الأمور يا المسلم عليك لكن لابد أن هناك أصابع خفية داخلية أو خارجية تحاول basta مثل هذه الأمور. umur sheikh ni ṣùgbọ́n o ètí mo túmọ̀ tí mo túmọ̀ lẹ́ẹ̀kan tí mo tú lẹ́ẹ̀kan yẹn àti tẹ́ni mo fẹ́ tutù báyìí sheikh ni ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ sí pé àwọn ọwọ́ ọ̀nù kan ń bẹ àbáwọn ọwọ́ ọ̀tá kan ń bẹ àwọn ọwọ́ ọ̀nù kan ń bẹ tó pamọ́ àbáwọn ọwọ́ ọ̀tá kan ń bẹ tó pamọ́ tó jẹ́ sí pé àwọn ni wọ́n ń fún àwọn òròrí káàkiri ìròrí ká máa ṣèwọ́de ìròrí ká máa dasẹ́lẹ̀ yìí ọ̀bọ̀rọ̀ jẹ́ sí pé ó ní àwọn internal influences kan àtàwọn external influences kò tí yẹ báyìí sìn eléyìí tó yẹ pé àwọn ni wọ́n ń fún àwọn kinní yìí káàkiri àwùjọ tí nǹkan fi ń dàrú báyìí ó rí bẹ́ẹ̀ àbí ò bẹ́ẹ̀ ń tó sọ àwọn akẹ́ ń bẹ tẹ́rọ àwọn yẹn àwọn ni alqaadiyya àti marú wọn nínú àwọn kọ̀wárì àwọn ò ní yọ̀dínlé ṣùgbọ́n àwọn ni wọ́n máa fún àwọn tó fẹ́ lọ dàlúrú àwọn náà máa fún wọn ní fatuwa pé kò sáburú mẹ́ẹ̀ lọ ṣe kò sáburú mẹ́ẹ̀ lè ṣe ẹjọ́ náà sábà nìyí sọ àwọn yẹn ní ṣé kì í sọ pé lakin làbúdà anahunaka àsọ̀bì àkọ́fíyà dákìlìyà àwòkọ̀ọ̀rìjìyà ó gbọ́dọ̀ jẹ́ sí pé àwọn èèyàn kan ń bẹ lábẹ́lẹ̀ nípamọ́ internally àbí externally internally or externally àwọn èèyàn kan bẹ ní pamọ́ nínú ilé ni àbí níta ni wọ́n wà ní tí wọ́n ń tètè hawulu basa mithli hadhihi umur táwọn ń gbìyànjú báwo náà ni fẹ́ fún wúrú àwọn àlámọ̀rí káàkiri àwùjọ kò yẹ báyìí sokolo wa alekera kódà ń kó sànù wa wàláyé wọn dẹ̀ ń bẹ́ tòótọ́ àwọn tó yẹ pé àwọn tí wọ́n ti wọ́n wà fún ni pé kán fún àwọn èèyàn ní fatuwa àwọn tí ó sì rẹ́dì àti lo fatuwa yẹn àwọn náà ti rẹ́dì àwọn náà fẹ́ gba fatuwa bí ìgbà pé yẹn fẹ́ sáré gbagigbagi tán fẹ́ gba fatuwa kan fèrè sí kan gbagi fatuwa tán báyìí kan bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe ni kan wá ní ta ló ṣe fatuwa fún wọn kan ní àgbàfà Sheikh almujamjam almutomtom òun ló ṣe fatuwa fáwọn sùn ọlọ́run bàálí kẹlá yóò dákun yóò sànú gbogbo apáta ọlọ́run ọba yóò fi ẹnìkọ̀ọ̀kan wa yóò fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà ọlọ́run ọba àlékẹ́lá yóò tún ẹnìkọ̀ọ̀kan wa ṣe níbi gbogbo ibi tí ó ń kálukú wa tí a kù sí abẹ́lọ́run ọba àwọn ọmọ ìyá wa tí wọ́n ń gbìyànjú gbogbo àwọn nǹkan yìí àtàwọn ọmọ ìyá wa táwọn náà ń fún wọn ní àwọn fàtáwà irú ẹ̀ kọ́lọ̀ bàlíkà kó dákun kọ́mọ́sáláyìí bá wa sí ojú wọn síbi eléyìí tó jẹ́ ìlànà gidi abẹ́lẹ́ wọn bá rí pẹ́lá kọ́lọ́n kọ́mọ́ sáláì bá wa dá wọn padà sí ojú ọ̀nà tí alùsùnàtì wal jama'a rìn sí àwọn àfa àsùnà tí wọ́n ti ń pèpè sí ọ̀la ìjọ kan sọ ọlọ́run ọba inshallah àádùn síbi àgbà ìbéèrè níwọ̀nba àsìkò tó kù àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà la máa ń filẹ̀ fún béèrè so ìṣẹ́jú tó kù báyìí ìṣẹ́jú méjìdín mẹ́tàdínlógún ni

máa fi ara ògbóló tó ti láàrin ìjọba ìjọba ni pé àwọn ara wọn náà ń bára wọn pàtó nìyẹn wọn àrùn lè tó tó fún yá ìjọba ìjọba àti ìjọba ìjọba. náà ọlọ́run sànù wa oríṣiríṣi fatiwa ni a máa rí láwùjọ tá pé oríṣiríṣi ọ̀bẹ náà ni a máa ń rí níjọ ikú erin erin ti kú báyìí fún kálukú ti ń yọ oríṣiríṣi ọ̀bẹ jáde báyìí wọ́n ní lónìí àwọn kan ti rálì a lè ní rali a lè má ní protest pé àwọn ẹgbẹ́ tó wá sí rali yìí ẹgbẹ́ òṣèlú náà ni ẹgbẹ́ jakujaku náà ni gbogbo ẹgbẹ́ òṣèlú látòkè délẹ̀ pátá ẹgbẹ́ burúkú ni ẹgbẹ́ kẹgbẹ́ naam wọn láwọn ẹgbẹ́ yìí wá sí rali wọ́n ní àwọn inú àwọn ọmọ ìyá tọ́lọ́ wá ní kọ̀rọ̀ yé dáadáa tọ́lọ́ ní kí n máa dìé wọn sọ pé èyí tó ń ṣe yìí ò dáa gbogbo rálì tó ń ṣe yìí nǹkan tí ò dáa ah, kan wá ní nínú ọmọ ìyá náà ni tọrọ ọmọ ìyá tí ọ̀rọ̀ yé àtọmọ tọrọ òye ọmọ ìyá tọrọ yé òun ní tó ń ṣe yìí ah, ọmọ ìyá tọrọ òye wọ́n ní tó ń ṣe kò sí tó burú mẹ́ wọ́n ìjọba kan ń ṣe rálì ìjọba ẹlẹ́ẹ̀kejì kò dáa kò yé wa báyìí kò dáa ẹgbẹ́ òṣèlú làwọn eléyìí ẹgbẹ́ kí ni o ẹgbẹ́ òṣèlú wọ́n ń ṣe rálì ẹgbẹ́ wọn ẹgbẹ́ òṣèlú ṣe kí ni o ìpìlẹ̀ gan kọ́kọ́ dáná ìpìlẹ̀ ní pé ta nìkan kẹgbẹ́ òṣèlú jọ <laughs> wàhálà kọ̀ọ̀kan ti ti ń jẹ́ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ òṣèlú ọkọ̀ fèlì kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ní Islam àbí tó ẹ̀wá tó láwọn ń ṣe rálì fẹ́ gbé àwọn wọ́n wá ní ìjọba tí ìjọba nìyẹn eléyìí láyé rẹ̀ á béèrè pé ta lẹni tó ṣáájú nínú àwọn sálàfù lórí irú ìlànà yìí hmm? tó bá yẹ pé òṣèlú lẹ fẹ́ ṣe òṣèlú ti wà ńlẹ̀ tí ọlọ́run ọba àlékẹ́lá ti ṣàlàyé ẹ̀kún wa ànábi ṣèlú àbí òṣèlú ọlọ́run ọba ṣèlú àbí òṣèlú ọlọ́run ọba tòlú àbí òṣèlú gbogbo àwọn òfin ṣẹ̀ríà òṣèlú ni tábà lóṣèlú ni mọ́tì ní gbọ́wọ́ mi ò sọ pé democracy ni o àmọ́ òṣèlú bá a ṣe ṣe ìlú bí ìlú ó ṣe dáa ẹbọ ò ṣe ní sínú ìlú òṣèlú kọ́nu bí kúfúrú ò ṣe ní sínú ìlú òṣèlú kọ́nu bí máfíà ò ṣe ní sínú ìlú òṣèlú kọ́nu òṣèlú nìyẹn kò yẹ báyìí nìyẹn tó bá fẹ́ sòṣèlú rèé ó sòṣèlú Islam. O tẹ̀lé ìlànà ti ọlọ́run ọba tànẹ́bì sallallahu alaihi wasallam lágbóyè àwọn sálàbùlù umma ṣé ìbáni tó yín tí wọ́n ṣe kò dáa rárá kò dẹ̀ sí kankan náà àfa sunna tó sọ fọ́ọ̀kì ẹ̀ ìbáni mi sọ̀rọ̀ lọ́wọ́ àná. nọ́mbà two aleykum salaam. Naam wọ́n ní nípa ọ̀rọ̀ rálì tí mo sọ pé rálì àti protest àmọ́ símọ́ ara wọn kò ní báyìí sìn tó pé nǹkan kan náà ní méjèèjì tẹ́rí ìṣe rálì pé ajáde láti create awareness fún nǹkan kan ya nǹkan báyìí o à ń ṣe o àwa arali àti arali ẹjọ́ náà sábà ń ṣe òun yẹn ṣé báyìí ṣe ó yẹ pé protest náà rèé ó ní ìtumọ̀ tó fẹ̀ ó dẹ̀ ní ìtumọ̀ tó tó kẹnu ṣé báyìí ṣe so nínú àwọn ìtumọ̀ rẹ̀ ó lè mí ní bẹ́ẹ̀ náà ẹjọ́ náà sábà ń ṣe ṣùgbọ́n a bá ń sọ̀rọ̀ protest ń tiwa àgbọ́yé protest tá à ń sọ táwọn afáà sì ń gbọ́yé tó sì ń dáhùn lórí ẹ̀ kò mí ní rally rárá ẹ̀jọ́ ọ̀dọ́ sáà ṣe protest táwa ń sọ tí wọ́n afáà sì gbọ́yé òun náà ní pé kí ni ká máa ṣèwọ́de láti fi lè tako ìjọba kò rí báyìí sìn so ó ní demonstration ẹ̀jọ́ ọ̀dọ́ sáà ṣe so ṣùgbọ́n rally òun ní pé ká jáde láti láti fi láti ṣàfihàn kankan kò rí báyìí sìn so fún bí àpẹẹrẹ ń sìn gbogbo wa yìí nísìnyí a lè kóra wa jọ ń sìn kódà a lè dá sọ tó jẹ́ pé aṣọ yẹn òun ní ọmọ jẹ́ ìpolówó nǹkan tá a fẹ́ ṣe àwa bẹ̀rẹ̀ sí máa káàkiri gbogbo oríṣiríṣi ọ̀nà títì pé à ń ṣe nǹkan báyìí o à ń ṣe nǹkan báyìí o kódà aṣọ tá a wọ̀ náà ń polówó pé à ń tarú nǹkan yẹn à ń ṣe ráàyè náà nìyẹn ẹjọ́ náà sábà ń ṣe sòrú yẹn ni wọ́n ń pè ní ráàyè ọlọ́run àlọ́ Gíga yóò lọ ní o. Ọdún yìí gíga yóò lọ ní o. wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ní orílẹ̀-èdè tá wà yìí, ní ìpínlẹ̀ tá wà yìí àtàwọn ìpínlẹ̀ míì náà àwọn ìjọba wọ́n ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn tí wọ́n ń ṣe kí gbogbo wa náà fojú rí kò rí báyìí nìkan abẹ́lẹ́ ọba àlekẹ́lá kọ́lọ́n kó tún àwọn ìjọba ṣe kọ́lọ́n ọba àlekẹ́lá kó bá ṣàánú wọn àdúrà la máa ń ṣe fún ìjọba àti ṣépele wọn wọ́n ní kéèyàn ká pé ah ibi tá a tẹ̀ wá bá dé yìí lídà yìí o lílọ ní ọ̀lọ́ o lídà yìí gbọ́dọ̀ lọ ní o lídà tẹ̀ lídà ọ̀lọ́ o wọ́n ní ṣé ẹni tó jẹ́ tóun tóun náà tó pe rẹ̀ lálù tóun náà tóun náà lè dídí ara rẹ̀ pẹ̀lú kan ẹgbẹ́ lídà ọ̀lọ́ ni sẹ́ lídà ọ̀lọ́ ìyẹn jẹ́ ipò o lídà ọ̀lọ́ ni o ìranù ní bákàkiri ìranù ó fi ń tọ́kàn lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ òun rántí ó kàn ó fi ẹ̀tẹ́lẹ̀ ó ń palàpalàpà ṣébà nìkan so kò sí kò sí tí ó kàn níbi gbogbo yẹn ẹ̀sìn rẹ̀ ní kó mójútó tàwíìdù ẹ̀ ní kó mójútó ìpèpè sí dáadáa àti kọ̀bàjẹ́ òní kó mójútó ṣébà nìkan so kó fi ìlànà aburú lẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe kó dẹ̀ máa pèpè takò sẹ́yìn nínú àwọn nǹkan tí mo rí láwùjọ wa lónìí pé ó kéré tí kì í bá ṣe àwọn bọ́dà tó lòun bá sànú dáadáa gidi gan nínú àwọn bọ́dà tó yẹ sí pé wọ́n àti máa tara bọ ìròyìn òṣèlú ọ̀pọ̀lọpọ̀ yẹn wà pòlítíkà gan ọ̀pọ̀lọpọ̀ yẹn wà pòlítíkà gan àní mo rí yẹn tí ń pè mí láti láti láti òkèèrè ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ láti òkèèrè pé ah mo ń wo etí lọ́wọ́ báyìí àwọn ti fẹ́ lé nídà kúrò nínú APC àwọn máa lé ni àwọn òtí ọmọlẹ àwọn òtí ọmọlẹ ńlágbára àwọn òkè yé wọn lọ́hùn orí ti ń pọ́ mi pé yéé ẹni ṣe gẹ́ẹ̀tì mi báyìí wọn lọ́wọ́ báyìí kan wéèsì gbogbo táìmù mi lórí fóònù ń wéèsì ń bọ́ọ̀nù náà mi for nothing sake wàláì mo ní ẹwẹ́ dáfẹ́ pa gbogbo yẹn ti mi ò dí fún gbogbo yẹn because wàláì àmú wéèsì lọ́wọ́ báyìí àwọn ti àwọn ti wọ́n máa lé wọ́n máa lé àwọn máa lé àwọn òsì òmọlẹ̀ àwọn òsì òmọlẹ̀ ti ṣe àwọn ẹlẹ́yin Kwara ń sìn àwọn ti fẹ́ láìbírètì yìí wàláì broda broda àwọn èèyàn ti tara bọ politics gan to be candid wàláì alẹ́ rí àwọn state mi mi tí mo fi bẹ́ẹ̀ rí dáadáa ńlẹ̀ yìí dóò mo ti rẹ́ nìkan broda kan fatuwa burúkú náà lọ tẹ̀lé ó ti lọ sí kánsílọ̀ àdúgbò wọn wàláì fatuwa burúkú náà nígbà fatuwa ọ̀kẹ́rẹ́ nkankan wọn òun náà bá lọ sí kánsílọ̀ aláì ṣẹwárí mo ti rí lọ́sùn state dáadáa aláì ẹ̀rí àwọn tó ń tẹ̀ra ní gbọ́dọ̀ ní sunna láì ọ̀fẹ́ ti chairman ọ̀fẹ́ ti kánsílọ̀ ọ̀fẹ́ wàláì pẹ̀lú rúgbọ̀n pẹ̀lú ṣòkòtò báyìí wọ́n ti máa ń lẹ pósítà káàkiri bá gé kàjẹ́ bá ké káì ẹ́ ó pọ̀ àbí ó pọ̀ gidi gan aláì òṣèlú wọ́n ti tara bòṣèlú gidi gan so ọlọ́run ọba ní kó sàmì wá nọ́mbà tírì mo rò pé mo ti dáhùn béèrè yín àbí so kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá kí ẹ̀ má bá wọn dá sí rárá bó ti wù kó ma kí ẹ̀ má bá wọn dá sí kò yé bá ní sè so fẹ́ bá lẹ ẹ ẹ àwọn èyí bá yín dá sọ̀rọ̀ politics so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn kò sí kàtọ́kì mi pẹ̀lú kí n má bá yín dá sọ̀rọ̀ politics àtọ̀ ṣé àní mi àtọ̀ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ̀ so ní eh, ìsọ̀pọ̀tẹ̀ nìkan ẹjọ́ ní láwọn ẹ̀dín mi ń sọ̀pọ́tì ẹnìkan mi bá nìyẹn kí ni mo sọ̀pọ́tì kìtàbù ọ̀tọ̀là ẹ̀ èyí ò nìkan ni tó jọ pàápàpọ̀ tẹ́lẹ̀ gbogbo àti Mr A àti Mr B ìranù ni gbogbo yìí ṣe káàkiri tó bá ẹ̀rọ kan ẹ̀rú ìgbéra ẹlẹ́kẹta ká gbọ́. pẹ̀lú àwọn ìfẹ́ yẹn ẹ̀dàbọ̀ ìwádìí pé wọn ò fọwọ́ òbí Ǹjẹ́ wọ́n ti máa rìn lọ sí ìjẹ́ ìdàbí wọ́n lè dìbò sílẹ̀? Nam, wọ́n ní àwọn òṣìṣẹ́ wọn fún wọn lówó oṣù ńlọ bí oṣù márùn àtijọ́ àti mú ó nira ìdí ń panú wọn àrówó tó fi wọkọ̀ lọ bí iṣẹ́ kò yí báyìí sìn ṣé tó ń tẹ́ bíi náà wọ́n tún bọ̀rọ̀ máa rìn lọ bíi tẹ́ náà ni bàbá lókun àti rìn lọ tán bá ní okun àti rìn lọ kan rìn lọ bíi tẹ́ o tán bá wá lókun àti rìn lọ tó yẹ kí wọ́n lè kú sójú ọ̀nà bọ̀rọ̀ rọ̀ nìyẹn wọn àdá tẹ́lẹ̀ sí ló ṣe kí ni ìnira ló dé pé wọn à ní okun láti rìn lọ wọn sì lówó tó fi wọ ọkọ̀ lọ bíṣẹ́ wọn à sì lè rìn lọ bẹ́ẹ̀ ìnira ti dé débi wípé tán bá rìn tí bá láwọn fẹ́ rìn báyìí ojú ọ̀nà wọ́n ti padà wá gbé ambulance wá gbé wọn àní ní ká gbé ambulance wá gbé wọn lójú ọ̀nà kò yí báyìí so ó ti yé ṣùgbọ́n tó bá lókun ara àti rìn lọ kàn bẹ́ẹ̀ tẹ̀ wọ́n sọ̀rọ̀ kó sì má pẹ́ débi iṣẹ́ tọ̀ ìwé ẹlẹ́kẹrin wàlíkùn sáfìlà ọ̀fẹ́ ìdájọ́ alájì àtàlájà àfáà náà fẹ́ bèèrè ìdájọ́ ká pè yàn ní aláàjì àti aláàjà ipò púpé ní gbogbo pèrè kò sí ọ̀rí fún rárá ìpè yàn lálàájì aláàjà ẹ máa tán pè ní alhájù òun náà lẹni tí ń ṣe hajj lọ́wọ́ alhájù yẹn ni pé ẹni tí ń ṣe hajj ismul fa'ili ni fún hajja yahujju ẹni tí ń ṣe hajj lọ́wọ́ alhájàtù. òun náà lẹni tí ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ lóbẹ̀rún ọwọ́ wa nàìjíríà wọ́n ń pè ní alhaju ábẹ́ pé tí wọ́n ti hajj nàìjíríà ni ẹ̀yìn tó gbé mọ́ lọ ni à mẹ́nì kan nínú àwọn ẹni rẹ̀ ìtajú sí ọlọ́mọ́kà tí fi ń ogun náà ń lọ mọ́kà kò sẹ́ni tó jàlájì rí láyé kan pátápátá gbà ní irú nǹkan báwọn ṣe rí irú àwọn nǹkan ilẹ̀ nàìjíríà bíi náà lẹ́sìn máa kí ẹ má sọ pé ilẹ̀ Yorùbá nìkan náà lẹ́sìn máa ríru àwọn ọ̀ràn gbìmọ̀ báwọn ẹ ẹ lè ráwọn ìlú kan tọ́lọ́ ní kí ẹ̀sìn yé kan máa pe àwọn ní alhaji tó wọ́n mọ̀ sí wọn kan tán sọ. àmọ́ wá pè wọ́n ní àsọ ìmù náà àsọ ìmù kan ní ibà gba Ramadan ibà gba Ramadan nípa tó parí àsọ ìmù ẹ almuzaki ṣebí ìyọ zaka ẹ almusalli ibà ẹ̀jẹ̀ kírun sani kò yí báyìí nìsín so kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ now number five. pé ọlẹ́dọ̀ sí yẹn pé òun ló ní bídà aláìmọ̀ká ni wọ́n èèyàn kì í pè wọ́n ló ní bídà àbáyẹn kò yí báyìí nìsín aláìjẹ́kẹ́ ni aláìmọ̀ká ni wọ́n olùpẹ̀ra wọn ló kọ sí òtọ́ kò yí báyìí nìsín olùpẹ̀ra wọn ní orúkọ sí òtọ́ ni so ṣùgbọ́n báyìí kọ́ bá ti ní ẹ̀tẹ̀kọ́ọ̀dù lára ẹ̀sìn lọ́wọ́ àkàmà pera wa bẹ́ẹ̀ ẹ̀hẹ́ dídá nìyẹn ṣùgbọ́n àákàn pé pípọ́ lọ hajj ni aláìmọ̀kan nìyẹn olùkòyìn ló kọ tí ò tọ́ nìyẹn ṣé bá ń ṣe ẹ jáwọ́ kó bẹ́ẹ̀ nọ́mbà five wàlíkùn sàmùsùlà ọ̀sán. náà. náà. tó jẹ́ pé olórí òun fi àyè lẹ̀ pé ìbátọ̀rọ̀ wà látara tí bóyá yóò jẹ̀bi sí lọ́pọ̀lọ́ wọn lẹ́nu pé ó yẹ kó wọn ṣe bá fẹ́. Naam. Naam. Naam. Ẹni tó wá jẹ́ pé ọ́ọ́dún àti ìlú òótọ́ lóòótọ́ òun jẹ́ òkúrọ̀ ọwọ́ ayé pẹ̀lú pẹ̀lú wọn bóun jẹ́ òkúrò ló wá mọ̀ pé tó ń fi òun ní ìlú tó dáa ó sì ti bẹ́ẹ̀ lọ́rùn lórí rẹ̀ tó àwọn nǹkan wo ni nǹkan tó gbọ́dọ̀ máa ta tó ń tọ́nà owó fi rẹ̀ tayọ nínú ìgbà tó kàn án. ìbéèrè àkọ́kọ́ àfáà ni pé wọ́n ní orí ọ̀rọ̀ mùsọ̀hárọ̀ ti tàn yìí bí a ṣe ṣàlàyé rẹ̀ pé kò da ó burú mu ṣẹ̀ríà yìí wọ́n ní ta bá wá rí àwọn òṣìṣẹ́ tó yẹ sí pé wọ́n láǹfààní àti báyìí ìjọba sọ̀rọ̀ ní abẹ́lé wọ́n láǹfààní àti lọ bá ìjọba kápẹ́ ìjọba sákèsí wọ́n lè yàn nínú wọn àwọn tí ó lọ rí ìjọba láti bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tí ìjọba ń ṣe tí kò dáa àbí nǹkan tí ẹ̀tọ́ wọn tí ìjọba ti ń dùn wọn wọ́n ní tẹ́lẹ̀ yìí náà tẹ́sẹ̀ rí àfààyè gbà ṣé kò sí lábẹ́ al-muzaharat yín wí gẹ́gẹ́ tẹ́sẹ̀ rí tí a bá rí àwọn èèyàn tọ́lọ̀ ní kí wọ́n súnmọ́ ìjọba ó jó ṣiṣẹ́ ni àbójá àwọn aráàlú náà ni àbójá mọ̀lẹ́bí ìjọba gan a bá rí wọn fẹ́ gbé wọ́n lè láǹfààní àti lọ bá ìjọba láti pèjọba sákèsí lórí ẹ̀tọ́ àwọn èèyàn tó fi ń dùn wọn àbí lórí àìdá tí ń ṣe tí wọ́n lọ bá èyí ń kódà lára ojúṣe wọn ni nítorí pé a gbọ́dọ̀ kọ́ aburú kéde pa ní ká máa wòjọba àrùn ẹ̀kọ́ máa saburú ọ̀nà wo lágbà kọ̀rẹ́ẹ̀tì wọn là ń ṣàlàyé pé kí ni manhaj alùsùnà ìlànà alùsùnà kí ni ìlànà alùsùnà lórí bá a ṣe ń kọ̀rẹ́ẹ̀tì àbúrò olórí àṣọ pé ká má kọ̀rẹ́ẹ̀tì wọn rárá àṣọ pé ká fi olórí lẹ̀ kọ́ máa gbè kọ́ máa ṣe bàjẹ́ lọ àmọ́ bá ṣe kọ̀rẹ́ẹ̀tì wọn ni pé á yan àwọn èèyàn tá a mọ̀ yí pé olórí máa ń gbọ́rọ̀ sí àbí wọ́n láǹfààní àti bólórí sọ̀rọ̀ ẹ lọ bá wa bá wọn sọ̀rọ̀ pé bá ní sìn so bó ṣe rí náà nìyẹn náà wọ́n sọ̀rọ̀ nípa irọ́ so irọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni nínú àwọn kàbáyé lọ́sọ̀dọ̀ lóògùn ni àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi òní ọ̀rọ̀ wà tí wọ́n ní ẹni tí bá wa máa ń parọ́ tóun náà sì ti mọ àwọn ewu àti àwọn ìlérí ìyà tí ń bẹ fún irọ́ pípa a ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ó ti ń parọ́ yìí ọ̀nà wo ni ó lè gbà láti láti ti fi irọ́ lẹ̀ inú tó ṣòro fílẹ̀ jù láyé irọ́ ni àwọn ẹ̀ṣẹ̀ tó kù wọ́n dùn sílẹ̀ gan tẹ́bárì èèyàn ti ń ṣẹ̀ tó pọ̀ tí máa ń ṣẹ̀ tó bá ní kẹ́ gbà wọn nímọ̀ràn ẹ kàn sọ fún pé ìmọ̀ràn tí ń gbà wọn ni pé má parọ́ má ẹjọ́ máa lọ tó bá ti lè fi dá lójú kò ní parọ́ má kò ní ṣẹ̀ má ẹjọ́ ọ̀nà sáà torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ rí ẹ̀ pátá irọ́ lèèyàn gbẹ́mìí lé láti dìfẹ́ díẹ̀ irọ́ ilẹ̀ gbẹ́mìí lé láti fi dáàbò pé nǹkan yẹn tó yẹ wọ́n wá rèé sẹ́ńpé òun ni umul kọ̀bá ìyá gbogbo ìwà bàjẹ́ ni kó o láti wá sí nílẹ̀ ọ̀nà tá a lè gbà sílẹ̀ òun náà ni kéèyàn jẹ́ ni tí ó níbẹ̀rù ọlọ́run bá bákan náà rèé gbogbo àwọn tí máa ń mú ìmánì lékún torí ẹni tẹ́ bá rí ti ń parọ́ ìmánì rẹ̀ ló dínkù ajẹ́pẹ́ tí a bá lè rí nǹkan kan tí ó increase ìmánì yẹn irọ́ yóò ṣe kí ni yóò kúrò fún un torí pé àìníbẹ̀rù ọlọ́run ọba tó àìní mọ́nì tó dídínkù yìí mọ́nì lọ́fà tí fi ń parọ́ ẹ̀jọ́ understand so a jẹ́ pé n ta sọ fún ni pé gbogbo àwọn nǹkan tó máa ń increase iman bóyá ní ìṣe tilawatul Qur'an ni máa tadabbur pẹ̀lú kéèyàn máa ronú sí túmọ̀ rẹ̀ bákan náà ìmọ̀ lọ sí àwọn majalisu zikr àwọn àjòkó tán bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba tó ti ń ṣèrántí ọlọ́run ọba bákan náà rèé gbogbo àwọn àdínlà àwọn ẹ̀rí tó ń bẹ fún irọ́ àti àwọn ìyá rẹ̀ kó gbìyànjú kó lọ mọ̀ dáadáa bákan náà kó jẹ́ ẹni tí ó máa páyà ọjọ́ ìgbéda kìyàmà àti iná tó bá ti ń gbé síwájú gbogbo gbà wípé n tóun ṣe yìí nínú àwọn nǹkan tó lè mú òun wọ náà ni tó lè sọ iná wíwọ̀ di ọ̀ràn yẹn léwu lórí ni tó ń gbé síwájú gbogbo gbà pé n tóun ṣe yìí n tó lè mú òun rí ibi inú ọlọ́run tó lè jẹ́ ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba ní gbogbo gbà rè yóò rí ọ̀rọ̀ fílẹ̀ bákan náà rè téèyàn bá ti lè gbé májẹ̀mú wípé pẹ̀lú ògo ọlọ́run ọba la aqulu illa sadiqan èyí ní máa sọ nǹkan kan jáde lẹ́nu àyàfi kó jẹ́ òdodo kò yé bá nìkan anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àtọ́jọ́ gbé dàkìyàmà ó ní wọn pé ìgbàgbọ́ ni yóò ṣáájú falyaqul khayran anabi ni irú fàlíyẹ́kùn kọ́yọ̀rọ̀ kó yá máa sọ ohun tó jẹ́ oore jáde lẹ́nu òun náà lòdodo àwọn ènìyàn sùnmù téèyàn bá ti mọ̀ yí pé tí mo fẹ́ sọ òdodo ní jáde ń bẹ̀ anẹ́bìnrin kò gbẹnu dání kọ́ mọ́ sọ̀rọ̀ ajẹ́ pé èèyàn máa sọ wípé ògbà tí bàtí ń bá ti lanu sókè tí mo fẹ́ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ mọ rí wípé òdodo ló fẹ́ jáde ní tó bá ti lè mú mi fẹ́ rí pé irọ́ ló fẹ́ jáde yìí ti dákẹ́ ìwúlẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀ tí ọ̀nà tòbá kan náà kárẹ̀ mọ̀ wípé anabi sallallahu alaihi wasallam sọ wípé innal abda la yasduq wa yataharra sidqa hatta yuktaba inda Allahi siddiqa ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa sọ òdodo yóò sì dún ní ma ìmá sọ òdodo yìí tí tó fi jẹ́ pé wọ́n kọ́ sọ́dọ̀ ọlọ́run ọba pé siddiq ni èyàn lè dépò siddiq ipò tó ga ni lẹ́yìn àwọn anabi ọlọ́run ọba ṣé bá bákan náà rèé èèyàn rèé la yakzib yóò máa parọ́ wa yataharra al-kadhba tí ó sì mọ dún ní mọ́rọ́ pípa hatta yuktaba inda Allahi kazaba tó fi kọ́ sọ́dọ̀ ọlọ́run wa pé kazabu ni kazabu ni pé ẹni tí ọlọ́ ti fọ́ orí ẹ̀ tó tí èèyàn bá ti lé ń gbìyànjú àti máa gbé eléyìí báyìí tí èèyàn bá ń gbé yẹ̀ wò kò yé báyìí nìkan so inna inna inna sidqa yahdi òdodo máa ń lánàá yàn í máa ń tọ̀yàn lọ sọ́nà síbi dáadáa ni wa inna al-kadhba yahdi ila yọrọ máa ń lánàá ẹ máa ń lànà fún ìyànlọ sí ibi pòkì ni tòtí yẹn bá ti lè mọ àwọn eléyìí dáadáa ṣe bá nísìn tó kó dẹ̀ gbìyànjú ọlọ́run bá ní yẹ́yọ́ lẹ́sìn náà mọ́nu takullọ́ha wà kúùnù máa sọ́ọ̀dìkì kó máa wà pẹ̀lú àwọn olódodo èèyàn àwọn tó yẹ pé òdodo ni wọ́n máa ń sọ òdodo ni wọ́n nífẹ̀ẹ́ òdodo náà dẹ̀ máa ń ṣe kódà àdìsọ́kàn wọn náà òdodo ni fi kó máa wà pẹ̀lú wọn ní gbogbo gbà torí wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń bá òpùrọ́ rìn ẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa parọ́ ẹnikẹ́ni tí bá ń bá olódodo rìn irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ni tí ó sòdodo yóò sì máa rí òdodo yóò máa rí ṣe ṣòlẹ́ ìbáyìí ni a fi jó lálẹ́ yìí sòkè ọlọ́run bá lè kẹ́lá kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ni ẹni tí yóò máa sọ òdodo kó lè gbé ẹnìkọ̀ọ̀kan wa jìnnà sí irọ́ pípa ọlọ́run bá lè kẹ́lá kó ṣe àforíjì ẹnìkọ̀ọ̀kan wa lórí àwọn eléyìí tó ti jáde ní ọ̀dọ̀ wa nínú àwọn tí ọlọ́run bá lè kẹ́lá ọ̀fẹ́ kí ọlọ́run balikẹ́lá kí ó pọ́n ojú sí kí ọlọ́run balikẹ́lá kí ó bínú sí àti ọlọ́run balikẹ́lá kó gbé ẹnìkan kan wá jìnnà sí kọ́lọ́run kó yìí ṣe àforíjì eré tó ti wá síwájú látọ̀dọ̀ ẹnìkan kan wa kọ́lọ́run balikẹ́lá kí ó wá pẹ̀lú ẹnìkan kan wa inṣàlá àgbà fi sabilillahi tí a máa ń gbà lẹ́yìn rẹ̀ a máa fi eré ìdágbére etí tí ọ̀sẹ̀ ti ń bọ̀ subhanaka Thank you.